gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ orí òkè Màríà yẹn ibẹ̀ la wà yìí níbi tí àwọn ọmọ ẹgbẹ́ kátólíìkì mímọ́ tí wọ́n ti ń gbàdúrà sí ọlọ́run wọn láti ọ̀dọ̀ Màríà mímọ́ ẹ wo ìlú tí à ń wò yìí ìlú ọkà àkókò ni òun ni ẹ̀ ń wò wọ̀nyí kò dẹ̀ wá mọ sí ibẹ̀ o òun náà ló lọ yìí gbogbo ìlú yìí pátá tí ẹ̀ ń wò tí òkúta yí wọn káàkiri ìlú ọ̀kàkókó ni ẹ máa wò ó ìlú ọ̀kàkókó òun ló yí gbogbo agbègbè ìka bí ẹ ti ń wò yìí. náà ni ẹ̀ ń wò yìí. Mary, Mother of God, pray for me. Hmm, ẹ máa wò ó. Ìlú Ọ̀kàkókó ni òkúta yí kàkàkiri. Ẹ máa gbọ́ ọmọ olókè méjì takọtabo. Ìlú yìí ni wọ́n ń kì bẹ́ẹ̀. Òkè Màríà yìí ti wà, ó ti exist láti ọdún tó ti pẹ́, láti bí ọdún 1901 tàbí jù bẹ́ẹ̀. Òun ni orí òkè yìí ni àwọn Kátólíìkì tí wọ́n ti yàn láàyò tí wọ́n dẹ̀ ń fi ibẹ̀ ń ṣe ibi àdúrà tí àwọn fada wọn tó dẹ̀ jẹ́ pé ibẹ̀ ni wọ́n ń lò tí wọ́n ti ń ké pe ọlọ́run tí ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà wọn ilé yìí tí wọ́n kọ́ tí wọ́n parí yìí a gbọ́ pé ó ti tó bí eh, eighty years ago tí wọ́n ti bá iṣẹ́ ilé náà dé ibì kan ṣùgbọ́n tí wọn ò tí ì parí ẹ̀ eh, torí òkè yìí ó ga ó jì ẹni bá máa gùn ún Eh, òun náà mọ̀ pé iṣẹ́ ni òun gbà so bó ti rí òun ni ẹ̀ ń wò yẹn òkìtì ọmọ lóore gbogbo ẹ̀ ló wà mí òkìtì ọmọ ẹ̀dán <laughs> ah, ọlọ́run fi kan kẹ́ wa ní ilẹ̀ yorùbá àwa láàkàn mọ tí ọlọ́run fi jogún fún wa ẹ wo kẹtùn wò àwọn òkè ńláńlá wọ̀nyí ó lè jẹ́ ìlú eh, òyìnbó ló wà káwọn òyìnbó yìí kọ́ má ti fi dá àrà tó wù wọ́n kọ́ má ti fi pa itú méje méje tí ọ̀dẹ̀ ń pa ṣùgbọ́n àwa kì í kúkú ṣe pé àmọ́lú ẹ̀ ṣùgbọ́n ìjọba tá a ní àwọn ni wọ́n bá wa sọ gbogbo ẹ̀ di àkísà ẹlẹ́gbìn mọ́ wa lọ́wọ́ tí wọn ò jẹ́ ká mọ ohun tí ọlọ́run fi fún wa kàn jẹ́ ká mọ ìwúlò ẹ̀ lára òun wọ̀nyí ẹ wò kẹtù wò ṣe rí ẹ wò kẹ́ ẹ tún wò ṣé ẹ̀ ń rí ẹ wò orí òkè ńlá nìwọ̀nyí tá bá tún sọ pé ẹkùn ńlá forí òkè ṣe bùgbé àwọn ọ̀kà ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀kà kókó ni wọ́n máa ń kì bẹ́ẹ̀ ọ̀nà yẹn lẹ́rí yẹn ọ̀nà tẹ́rí tó lọ yẹn ọ̀nà tó lọ sí Àbújá ni táwọn mọ́tò máa ń gbà lọ sílùú Àbújá òun lẹ̀ ń wò tẹ́rẹ́ tó lọ yẹn tẹ́ bá ń wò ẹ́ sí àwọn mọ́tò ń kọjá lóríṣiríṣi lórí ọ̀nà náà tẹ́ bá tún wo ẹ̀yìn ọ̀nà yẹn ẹ rí i pé òkè ńlá míì ló tún wà ńbẹ̀ lẹ́yìn àwọn òkè yìí òkè míì tún wà rẹpẹtẹ tó tún lọ títí tó fi já sí ìlú ìkàrẹ́ àkókó bó ṣe wà nìyẹn ìlú ọ̀kàkókó la wà ní orí òkè Màríà mímọ́ níbi tí àwọn ẹgbẹ́ kátólíìkì mímọ́ tí wọ́n ti ń fi àdúrà yin ọlọ́run ọba ẹ ṣe a ṣe ń tẹ̀síwájú àti ìṣetán ẹ máa bá wa ká lọ. Àwọn ọmọ báyìí ló gbà, ṣé kíkẹ́ ló jẹ́ àwọn ohun ìtajà náà?